فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوك الله سبحانه وتعالى أترجى سبحانه يا محمد صلى الله عليه وآله وسلم عليكم صلاة الله عليه عليكم يا ذي أبي أبلغ عليه الصلاة والسلام أنزل الله وعلى النبي حتى أن الله عليه وسلم صلى الله عليه وسلم ọjọ́ ìgbìyànjú ọjọ́ ìgbìyànjú àti gbogbo yàrá yà wá lọ́wọ́ ẹ̀sìn tẹ́lú aláṣẹ tí ẹ̀sìn gbọ́ wa ní ìrọ̀lẹ́ ìgbòmí èdè ṣe ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́rin nínú oṣù Ramadan ọdún one thousand four hundred and forty three lẹ́yìn ìjìlá ní ìdìbò ẹlẹ́kẹ̀ẹ́ta nínú tẹ̀sí wa ní ọ̀rọ̀bánu akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní ìtẹ̀síwájú àlàyé tí a ń ṣe lọ nínú suratul Layl níbi tí Allah subhanahu wa ta'ala èyí ló fi ṣàlàyé fún wa nípa eréjì ọ̀nà táwọn èèyàn pín sí àbíká pé eréjì eréjì ẹ̀dá tọlọ ọba alijọ ọlájá ní ṣe ń túmọ̀ fún wa pé ọba alijọ bá a ti máa bẹ́ẹ̀ náà láàmà rábò láti máa rí nǹkan láàmà rí ìdàkejì rẹ̀ òun náà ló pàtó jẹ́ pé ọlọ́ọ̀bá àlejò ọlábúra fún wa pẹ̀lú òru ó tún wá búra pẹ̀lú ọ̀sán àríkóru àtọ̀sán ìdàkejì ara wọn ni wá bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá àlejò ọlábúra pẹ̀lú akọ àdàbò àríkítà akọ̀dàbò ìdàkejì ara wọn ni wá. ọlọ́ọ̀bá àríjọlá ọ wá gbé kí ní búra lé lórí ọlọ́ọ̀bá àríjọlá wá sọ̀rọ̀ nípa ọmọ ènìyàn ọmọ ènìyàn bákan kan náà kọ́ láàrí o gẹ́gẹ́ bá ti máa rí àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ nínú èèyàn bẹ́ẹ̀ náà láàmà aráwọ̀ èèyàn lù ẹni tó oníkálùkù múra síṣẹ́ òun náà nì tó bá jẹ́ pé ọlọ́run bá àlejò alábádá gbogbo wa léèyàn rẹ ni àti ẹ̀mí máa tí wọ́n ń pè lóore gan nítorí pé àmàdàkejì rẹ̀ ọlọ́run bá àlejò alábádá gbogbo wa lọ́kùnrin ni kò ní sí ìjọka àní máa kankan tá ń pè lọ́kùnrin gan dípò bí wọ́n ń pè kankan lóbìnrin tó jẹ́ dàkejì rẹ̀ torí pé ní mú àdáyanrí wá

àmọ́nà ọba àríṣọ́lá ọba elétò ni ó ti wá sọ àwọn ètò kan kalẹ̀ tó jẹ́ pé látàrí ètò yìí òun náà ni súnnàtùlá òun náà ni ìlànà ọlọ́run ọba ló lójúlẹ̀ òun náà ni gbogbo nǹkan ó sì máa sọ òun náà ló fàá tó fi jẹ́ pé bá a bá rọ́kùnrin ẹ̀ẹ́n ọkùnrin lásán a lè máa rí wípé ọmọ ó jáde láti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bá a bá tí ò pé ọmọ jáde eléyìí tún náà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá lórílẹ̀ yìí kò túnbọ̀ pọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ lágbára láti ṣe lọ́nà míì tó sí irú ọ̀nà yìí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ròyìn fún wa kọ́nà méjì náà láti sí ẹwà ìṣẹ̀lẹ̀ yìí lánàá àwọn kan bẹ wàá mọ̀mọ̀ náà àwọn tí wọ́n ń ná tọ́lọ̀ ọba àlejò ọlápàá láti fún wọn ná wọ́tọ́ tí a kọ́ bílẹ̀ fóòtù náà wọ́n sì gba ẹ̀san wọ́n gba lóbìlò bákan náà wọ́n gba gbólóhùn ilaha wọ́n ṣe nínú wọ́n gba lóbìlò ọlọ́ọ̀bá àlejò ọlá níwò àwọn bẹ́ẹ̀ pàṣánù yàtí òwú lèyí sọ̀rọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá ní gbogbo tó dáa àwọn apá kejì fún wa tí wàá máa mà bá ìlà wọ̀ṣẹ́ jìnnà ẹni tó bá lóun káwọ́ nkù náà ni àwọn lòun máa ṣe òun ò ní ná ń tọ́nà ọba àlejò ọlápàá aláṣẹ kó ná nínú dúkìá rẹ̀ wọ̀ṣẹ́ jìnnà tó wá ríra àwọn pé òun òkú ní bùkátà sẹ́ni bọ́ọ̀dì wọ́n kálukú máa dókọ̀ bàbá rẹ̀ jẹ́ nínú wàhálà wọ̀kátà bàbá rẹ̀ fún ìsìnà ó tún wá pè ẹ̀sán nírọ́ táàbá tó wá ń ṣe wá àti fún pé ẹ ẹ máa ṣe dáadáa nítorí ọjọ́ àmà ogun tẹ ẹ bá ná láyé ẹ ẹ rẹ lọ́dọ̀ ọlọ́run ọba àdìsọ́lá ọ̀ká bẹ̀rẹ̀ fún ó ní ẹ máa da ẹ̀sán owó ni ta ló sọ fún mi pé ọjọ́ ẹ̀sán kan bẹ̀ ó pè ó pè nírọ́ nítorí pé lára àwọn làwájú àwọn nǹkan tó di kíláàsì fún ẹni tó bá gba la ilaha illallah òun náà ní kíni òun náà ní tasdiqul mujazat òun náà ní kí yóò gba ẹ̀san ó gbà lórí ìlú pé ẹ̀san bẹ̀ ara nǹkan tí ń bẹ lára kíni la ilaha illallah ó wá pè nírọ́ ọlọ́run bá lè ní àwọn ti rí bẹ́ẹ̀

òun náà ní nínú hadithi abubakar rọ́bì allahu abu tó ló ń bèèrè lọ́wọ́ àtàbí sallallahu alayhi wa sallam ẹgbẹ́ gbogbo tí lọ láyé yìí gbogbo tá à ń ṣe láyé ẹ̀ àná àmàlú alàmà kúrìkà minhu àm àlà amúrí mọ̀kútẹ́lì pé gbogbo tí wọ́n ti ọkadà alákàlẹ̀ tó ti kọjá tó náà nígbà tó ti jẹ́rẹ́ lórí ẹ̀ tí nǹkan tá a ní rìplé pé rìplé lélẹ́yìn ni tó ti kọjá àbí nǹkan tuntun àbí láàyè gbogbo tá à ń ṣe yìí dé ibẹ̀ ń ṣẹlẹ̀ náà ni àbótí wàá náà kọ́lẹ̀ tó gbé ìṣẹ̀lẹ̀ ni alábi sọ̀rọ̀ wà lẹ́yìn sálàmù wa ni alábi gbogbo tẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe jẹ́ lórí kíni lórí tó fi kọjá ni o àmọ́ tó bá ti kọjá tí yóò bá mà bóòlù ètò tó sọ́ọ̀tì ó ti wà ní àkọọ́lẹ̀ pé yóò sọ́ọ̀tì àmọ́ kó mọ̀ kó wọ́n kó wọ́n sọ́ọ̀tì ni kò ní wulẹ̀ sígínì kò ní wulẹ̀ dáwó lé irú òwò tó sì lásìkò yẹn so anábì wa sọ fún wa pé anábì sọ fún àwọn tàbí pé níta ìṣiṣẹ́ lórí kádàrá ti gbẹ lórí ẹ̀ o ọlọ́run bá nìkẹ́ láti kàkọ́lẹ̀ o débi pé àyè ń kálukú nuna ọlọ́run bá nìkẹ́ láti kọ́ àyè inú àlìjẹ́ náà ọlọ́run bá nìkẹ́ láti kọ́ anáyọ̀ wa ní ìbálò kọ̀kọ́ ló ń mọ̀ yàtúndáró bí màá kó lè kọ́lá ẹ máa ṣiṣẹ́ ẹ̀yẹ máa ṣiṣẹ́ lọ sí ó ń kálukú tó ọlọ́run bá torí ẹ̀dá ọlọ́run ó sì ṣe kí ni yóò ṣe ní rọrùn fún ẹni ọlọ́run bá torí ìyàdá ẹ ó bá torí ìyàdá kò sí aburú tí ò ní rọ ọlọ́run ẹlòmí ò lè dúá díẹ̀ bó ti jẹ́ aláàbí òun aláàbí ni ká dúá díẹ̀ àbí ká jẹ́ ká dú lọ́nà ẹlòmíì bẹ kò lè dáadú ẹ̀rù tó máa bàánù bẹ́ẹ̀ ni ẹlòmíì bẹ ó lè di èèyàn láàyè ó di èèyàn yóò tún dá ẹ yóò tún lómi yóò tún láyà láyà yóò tún gbé sínú kòkó yóò tún jó rárá àwọn kéèkéé kan jò ní àwọn seventy years àwọn tí wọ́n ti máa ti ń lọ́nu ẹgbẹ́lú mi máa ń bíyà débi pé tó wà ní àìní ẹ̀wù mi ojú fún mi ẹgbàdá àti pa pọ̀ yìí yíò náà tó lẹ́sí ìdìbà ẹgbẹ́ yóò máa sọ wípé tí tí yẹ sí ní ti fi jẹ ìyà yìí bọ̀ wọ́n wá jẹ ìyà ẹ̀ ń jẹun tí yẹ yìí abẹ́rẹ́ ìtàdí ìyàwó náà ló wá jẹ tó fi wá di pé kí ni tó fi wá di pé wá rọ̀ lọ́rùn pé kẹ́ ẹ̀dì mú èèyàn bí ti kẹ́ ẹ̀dì ti kẹ́ẹ̀dì ní ti nílẹ̀ ọ̀sọ̀rọ̀ ìgbà aburú yóò rọrùn ọlọ́run ọlọ́run bá àdìsọ́lá wá ní wàmá yóò ní àánú bá lè wú ìlà àtàrọ̀ jà ẹjọ́ rẹ̀ bá wá rí báyìí wàmá yóò ní àánú bá lè gbogbo dúkìá tó ní ó bá ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ dúkìá rẹ̀ ò lè ṣe kí ni kò lè rọ́ lọ́rọ̀ dúkìá yìí kò lè ṣe àǹfààní kankan fún un ìdáàtàrọ̀ dá nígbà tó bá ti kíni nígbà tí parí nígbà tí parí bá dé bá yà nígbà tó lọ́wọ́ bá àlejòlá tó bá ti kíni nígbà tó lọ́wọ́ bá àlejòlá bá tún dínkù bá dé dúkìá rẹ̀ nílọ lọ́rùn kò sí nǹkan kan tí ó bá wọnú sàárè nínú dúkìá rẹ̀ òun ló lówó jù òun ló bímọ jù òun ló ní gbogbo ẹ̀ tí ẹ̀ máa fi yàrá láyé wà máa yọ obìnrin àánú máa lè wú ìlà àtàrọ̀dà tó bá ti di pé títà bá ti dé gbogbo dúkìá rẹ̀ bá ti kó pọ̀ tó ẹ kò ní ṣe kíni kò ní ṣe àǹfààní fún nígbà tó bá ti dé ọ̀gbìn àlùfẹ́ yàmà aláwọ̀ bá àdìsọ́lá wá ní inna alayna làlùfúdà aláwọ̀ bá àdìsọ́lá ní ẹ̀rí ọ̀nà àmà ọ̀nà tí èèyàn máa rìn ẹ̀ tí yóò fi ṣe kíni tí yóò fi ṣe rí ilé tó bá jẹ́ òbí ìdàlùkì yá mà ọlọ́wọ́ bá àlejò ọlá ní ọ̀dọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ní mànáwà ètò makanu inna alayna lalhuda afáwa ibn kathir alayhi rahmatullah wọ́n ní àwa náà láṣàlàyé aláàlá àti haram ní ilẹ̀ àlẹ́ ìmọ̀ àdàlùkúdà responsibility tọ́lọ́run ni ebi kó ṣàlàyé nǹkan tí ń jẹ́ kíni nǹkan tí bá ń jẹ́ halal nǹkan tí bá ń jẹ́ haram ẹlẹ́ ìtumọ̀ fún wa pé kápẹ̀ nǹkan tán ní halal àbí kápẹ̀ nǹkan tán ní haram kò sí ní tó fi jẹ́ pé inú àwọn ọ̀nà tó téèyàn fi lè kó sínú èèyàn pa nǹkan nípa pọ̀pọ̀ lọ́wọ́ bá rí jọlá òun náà ni tahlilu ma harrama Allah nítọ́lọ́wọ́ bá rí jọlá ti léwọ̀ kí ẹ̀ ti kí ni kí ẹ̀ ti sọ́ dẹ̀ sọ nítorí pé ó ti àjùm responsibility lórí ọlọ́wọ́ bá rí jọlá tó ṣe pé aburú náà ńlá ni tàhálílù alharam wà tàhálímù alhalal èèwọ̀ lélẹ́yìn ẹ gbọ́dọ̀ jẹ́ ní tọ́lọ̀ ọba àdìsẹ́lá ní kájẹ́ irú eléyìí nísìnyí èyàn ti dégé èyàn ti gbé ra rẹ̀ sí kò ẹni tí ń sòfin nínú ẹ̀sìn èèwọ̀ lélẹ́yìn èèwọ̀ jẹ́ ìwọ ní àtòfin ah, àbá burú bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n sọ ọtí tí wọ́n sọ di méjì ni o àwọn kan bẹ̀wò sọ́dẹ̀ tọ́ wọn mú àwọn náà sì mọ̀ pé ọtí haram ní nínú ẹ̀sìn àwọn eléyìí oníṣìí ẹlẹ́sẹ̀ ni wọ́n nítorí pé kíni nítorí pé wọ́n kàn ṣe kíni wọ́n ò ní ni wọ́n gbà yí pé ẹ̀ ọlọ́run wọ́n ni máwùl hayat wọ́n ni kí ló wà bí ọtí wọ́n ni ti fi omi ìtẹ̀mí ni ẹnìkan fẹ́ bá àbá àkànjì ìyànjọ́ kan wọ́n ni àá kí á ló wà bí ọtí tẹ̀wá ní ọtí haram ni wọ́n ni tí n bá jẹ dàbínú tí n bá mú dàbínú báyìí tí n bá wá jẹ wọ́n ni ti haram wọ́n ni kì haram tí n bá jẹ tí n ti bá mú ẹ́ tó fi wá fàmẹ́ǹtì ẹ́ tí bá wá mú kóòlò tí wá lè di haram torí tàbí tó àti kìnnìyàn ni ṣàǹgbọ́n ẹ̀ tó wáyé bá wọn ní kìnnìyàn látàrí sàjẹ́ àbá wa ní ẹ̀ ọ̀dà jẹ́ tẹ́mi ní obì ọ̀gbẹ̀ rẹ̀ kan tí bá mú yẹ̀tọ̀ báyìí nìsí tí bá dà sí ọ̀la báyìí tí yóò ní ọ̀la ẹni kò ní sí ọ̀pọ̀ fún ọ̀dà tí wọ́n mú omi tí bá ń wọ́n sí ọ̀la tí yóò ní ọ̀la oníkò ní ọ̀la tí bá mú yẹ̀tọ̀ tí bá kó papọ̀ mú mi ó wá lè tó wá gbé dáadáa tí bá wá lò ẹ mọ́ tẹ́gbẹ́ ọ ní àyọ́dùn ẹ̀sọ̀ tó ṣe nínú tó tẹ́yìn bá bẹ́ẹ̀ lò làákàyè níbi ẹ̀sìn ọlọ́ọ̀bà àlejòọlá náà ló fà tó jẹ́ pé àwọn afáàfẹ́ rí òun kéwú nìkan kéwú tó má ti kéwú dáadáa yóò sì ṣe kíni yóò ṣe kí làákàyè wọn sábàlẹ̀ làákàyè ò ní múná lọ bíkọ́sì ẹlòmíì ń bẹ tó jẹ́ pé kùránì tó fẹ́ mú wá mú láyà yìí kò sí ìgbàgbọ́ ó ní ìdí àdìlàdú àlàṣìlúyà

ọlọ́ọ̀bà àríṣọ́lá ó wá ní wà ìdàdà dáadáa àfẹ́ ọ̀tà wà ní ìlà ọlọ́ọ̀bà àríṣọ́lá ní dájúdájú ẹlọ́lẹ̀ ìmọ̀ wà ìdàdà dáadáa àfẹ́ ọ̀tà wà ní ìlà ọlọ́ọ̀bà àríṣọ́lá ní àwa lá ní ìgbẹ̀yìn ọjọ́ ìgbẹ̀dà ìfìyàmà wà

tọ́lọ̀ bá káyé sí ni ẹ̀ bí ètò ayé tó lọ ikọ́ máa lọ bọ́lọ̀ bá káyé sí a máa rí pé òjò máa rọ̀ ń bìtà kò ní rọ̀ ládùúgbò kan wọ́n adé òjò tó lóye tó ládùúgbò bí àrùbá rẹ̀ lẹ́pọ̀ nù òjò ní débẹ̀ àmọ́ nítorí pé ọlọ́wọ́ bá àlùfẹ́ ọláwò ta ayé fún nǹkan kan tàbí fi àrẹ́bì ní tó bá ṣe pé ó ṣe déédé jàná àbàrúbọ̀ àrẹ́bì tó bá ṣe déédé ìyẹ́ ní ìyẹ́ ẹ̀fán tó bá ṣe déédé ẹ̀rí ìyàní nígbàtà bá ṣe nínú nígbàtà bá gbé sí orí òṣùwọ̀n ẹgbẹ́ta zero point zero zero zero zero zero zero three kan bẹ́ẹ̀ gbẹ́ padà wá ní kíníkà lẹ́yìn nípa àwọn ìjẹ́ wà lẹ́yìn ṣẹ̀gbẹ́ àmọ̀ sọ pé sixty nǹkan báwọn kìí ṣe tí ó àwọn nọ́mbà kan tó bá máa wá káàkiri wúlò fún kankan ti ayé bá wá lè wọn tá a bá wá pé ní wá anábì ní tí ayé bá lè wọn tó wọ̀n ni na sáfọ̀ nínú ha káàbì rán ṣàlùbákà máa pé ọlọ́wọ̀ bá ti jẹ́ kí kèfèrí mú mi gẹ̀ẹ́kàn nínú ayé àmọ́ torí pé ayé yẹn ọlọ́wọ̀ bá àlékí ọlọ́wọ̀ sí kíni ọlọ́wọ̀ bá àlékí ọlọ́wọ̀ kà á sí transit ni ọ̀nà tí yẹn ń gbà lọ tí yẹn ń gbà bẹ́ẹ̀ lọ fi kan ni ó dàbí ojú ọ̀nà tá a nìta fi dé ibi ìsọ́sájú àbọ̀ yìí tí ó gbọ́ àwọn ojú ọ̀nà orísìí kí ọwọ́ adé Johnson ti kọ́ wá jòkó

وأبقى وللآخرة خير لك من الأولى ọba àdìsọ́lá tó yìí mí pé ọjọ́ ìgbìdà àti àmọ̀tẹ́ rí o ọba àdìsọ́lá ní òun ló lóore jù ju ọjọ́ ayé lọ ọlọ́ọ̀bá àdìsọ́lá tó lè fún wa kábà lọ lè mọ̀ pé èwo láàfún ní priority èwo láàmúra sí àbíṣẹ́ alìkìyàmù tààlọ̀ lè díbára alìkìyàmù ọlọ́ọ̀bà àríkẹ́lá ó wá ní fàájàdùkún náàrọ̀ tààlásìbọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá tó bá ti wá rí bẹ́ẹ̀ tí mo ti sọ fún iná pé ayé ẹ̀ kò jẹ́ nǹkan alìkìyàmù ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá olóni méjèèjì àmọ́ káyé sí kankan tó bá ti wá rí bẹ́ẹ̀ báwọn fàájàdùkún náàrọ̀ tààlásìbọ̀ ọlọ́ọ̀bà àdíṣẹ́ wá ní mo wá ń kí yín lọ mo ń kìlọ̀ fún yín ẹ̀ náàrọ̀ ń tẹ̀lẹ́sọ̀ mo ń kìlọ̀ fún yín mo ń kìlọ̀ láti fún yín tó jẹ́ pé kí ni tó jẹ́ pé iná ìyá máa ṣe kí ni a máa jò fèrèfèrè iná tí ń jò fèrèfèrè ni ọlọ́run wọ́n wa pẹ̀lú rẹ̀ kí ló fà á tọ́lọ́wọ́ bá a lè máa fi iná tí máa fi wọ́ọ̀nù yàn ẹ̀ kìí ṣe pé kò sí nítorí kò sí ìdí kankan tó sáà pé kí ni kábà fi lè jìnà sí àwọn tí ó mú wa kábù sí àyà kùránì ni bẹ́ẹ̀ ni ẹ̀rí àti ànábì sallallahu alaihi wasallam náà ànábì ó dákọ̀ iná níbẹ̀ ẹlùmí wa fẹ́ fẹ́ dákọ̀ náà sábà ti wà sí náà ẹ̀sìn máa dákọ̀ ogun ọlọ́ọ̀bá àríkẹ́lá ní mò ń kí ẹkùn kí lọ ìnàkùn yìí iná tàà sọ yìí òun náà ni náàrán tàlàzọ̀ mujahid rahimahullah ó ní tàlàzọ̀ ayé tàwáhàj yàní iná tí ṣe kíni iná tí ń kó òun náà lọ́lọ́ọ̀bá àríkẹ́lá ń ṣe kíni òun náà ni ọlọ́ọ̀bá àríkẹ́lá ń kí lọ fún wa an Umar bin Bashir radiyallahu anhu olóògbọ́dá ànábì alaihi wasallam ti ẹ̀kú tó bá ń alaihi wasallam ànábì wá ń sọ pé andartukumun nar ànábì wá ń pariwo pé ń kí lọ ọ̀nà fún yín hatta law anna rajulan kana bis-suq la sami'ahu min maqami hadha ó ní bí tó ń wà tó ń sọ̀rọ̀ ó ní tó bá jẹ́ pé èèyàn bá wà alaihi wasallam tí ànábì sallallahu alaihi wasallam ń pariwo wípé ń kí lọ iná fún yín o títí ànábì sì ń pariwo débi pé aṣọ tá ànábì aṣọ wà débi ká ànábì sallallahu alaihi wasallam aṣọ yìí ti jábọ́ látara kíni látara bó ṣe ká ànábì sallallahu alaihi wasallam bó ṣe ká láti tí ànábì sallallahu alaihi wasallam tánàbí ń kí lọ rẹ̀ bí náà ṣe wá lágbára tó iná ọlọ́ọ̀bà kí ọlọ́run bá ọlá kó mọ́ sí iná lẹ́sọ̀ọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹ̀rí ìyá náà ọlọ́run bá ọlá iná méjì ni iná méjì ni iná bẹ tó jẹ́ pé òun ni náàrùn kàfìrí òun náà ni iná àwọn kèfèrí iná àwọn kèfèrí yìí nìsín òun náà ni iná gbére àmọ́sẹ̀rí náàrùn òsọ́ọ̀t iná tàwọn ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ló pọ̀ ju dáadáa rẹ̀ lọ tó fi wá ṣe kíni tó fi wá kàbùn síná inú náà nísìn náàrùn tẹ̀sìrì iná tí wọ́n fi jẹ́ kíni ni ni eh man qala la ilaha illallah من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة àlẹ́bì ní tó bá sọ la ilaha illallah tó jẹ́ pé la ilaha illallah yìí láti inú ọkà rẹ̀ ó mọ́ta gájáde ní àlẹ́bì ní ó wọ àlùjánnà àwọn bá wá sọ pé yóò wà àlùjánnà táà ń sọ yìí nìsí ọ̀nà méjì ni dukulan awwaliyya àwọn kan bẹ fi awwal wàhálà pé wọ́n wà àlùjánnà nígbìrín lákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ náà ó ti wà àlùjánnà biduni hisabin wala adab àwọn tí wọ́n ní ṣèṣirò tí wọ́n sì ní sí àrárá àwọn yóò bẹ̀ tẹ́ẹ̀rí àwọn tí wọ́n wọná tí wọ́n tún wá ṣe kíni tí wọ́n tún wá padà wá wà àlùjánnà yẹn padà irú àwọn yìí náà ẹ́ irú wọn náà ààtọ̀ tó ń wà ìjánà náà ni tó bẹ́ẹ̀ náà níbi gíní níbi ọ̀rọ̀ iná alábi sallallahu alaihi wasallam alábi ní inna Allaha eh, harrama ala an-nar ó ní ọlọ́wọ́ bá àlejò láti gbé ní èèwọ̀ mú iná mọ̀tánà akhiru kalami la ilaha illallah ẹni tó bá jẹ́ pé gbẹ̀yìn ọ̀rẹ́ bá ti kíni tó wá jẹ́ la ilaha illallah aw kama qala ẹ̀rí alábi ní ọlọ́wọ́ bá àlejò láti lé wọ̀ fún iná afáwa ní ọ̀nà méjì náà lọ̀rọ̀ náà pé ọlọ́wọ́ bá àlejò láti lé wọ̀ fún iná pé iná kò ní wọná rárá ni àbí ọlọ́ọ̀bá àlékí ọlá ṣe fún léèwọ̀ fún iná tó jẹ́ pé gíní náà kàfìrí iná tàwọn kìfìrí tó jẹ́ pé náà lékẹ́ni òun náà lékẹ́ yóò ti fi gbé níbẹ̀ wọ́n ní ọ̀nà méjì náà ní àdéhùn ẹ̀rẹ́ yìí so tábà sọ pé ọlọ́ọ̀bá àlékí ọlá ṣe léèwọ̀ fún ẹ tí ìgbẹ̀yàn ọ̀rẹ́ bá jẹ́ láìlá

gẹ́ẹ̀bẹ̀ náà ni nínú ìyà òun náà ní dìgbì ẹlòmí ìyà rẹ̀ lè jẹ́ 1% ẹlòmí ìyà rẹ̀ jẹ́ 20% ẹlòmí ìyà rẹ̀ jẹ́ 30% ẹlòmí ìyà rẹ̀ wọ 100% so gbogbo náà àmà sọ pé wọ́n jẹ́ kí ni àmà sọ pé wọ́n jí ìyà náà ni ìyà náà dìgbì alábi wá ní ẹ̀rí ẹni tí ìyà rẹ̀ kéré jù tí ìyà rẹ̀ ṣe kí ànábì ní òun náà ni arákùnrin kan tó jẹ́ pé wọ́n wá gbé ògùn ná méjì wọ́n gbé sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yẹ́kìlì nínú hùmá lè máa gbogbo ànábì ní jáde gbẹ́sẹ̀ tó sí gbára ẹ̀rẹ́ ìdíun ànábì ní ọpọlọ rẹ̀ ó sì máa ṣe kíni yóò sì máa sọ nígbà tí wọ́n tí wọ́n ń sọ nínú ọpọlọ wọn àwọn níyàwó ló ṣe kí ni wọ́n níyàwó ló kéré jù ìyá náà inú hadith Ànábì sallallahu alaihi wasallam ní Ànábì ní tó bá jẹ́ òkúta alìkìyàmà wọ́n ní ká lọ lè mú ẹni tó ṣe kí ni ẹni tó jíyà jù láyé níwá ẹni tó jíyà jù láyé wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé tó padà wá sàn tó sínú náà wọ́n wá ní ìjọ gbádùn yóò lòun ti ẹ̀mọ́ jíjẹ gbádùn ẹtí ààrẹ fún ẹjù nínú náà tó jẹ́ tó gbà tó ti wà láyé inú gbádùn ló wà yóò wá sọ pé owó ti ẹ̀ máa jẹ́ gbádùn yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ààrẹ tó jí àláyé ẹ́ ó jẹ ìyàláyé ó ń jẹwé yá ẹ̀rí okù yóò ṣe wàhálà ṣe wàhálà àwọn ọmọ abanújẹ́ wà ní kí ni a ah, gbogbo wàhálà tó ṣe bí òjò jẹ́ iná ní tí wọ́n ní kí ni ó jẹ́ láyé ni ebi wọ́n wà ní sálọ lè mú ẹni tí a jẹ láyé tó padà wá kẹ́gbó sí àlùjànnà tó wá jẹ́ òkúta ìfẹ́ àmà wọ́n wà ní sálọ lè mú àwọn wà bí pé yóò jẹ yàrí tó lóun jẹ mọ́tí jẹ yàrí òun náà làwọn fáàbí máa sọ pé kullu na'imin kullu na'imin dúnà ti yọ kúrò ìgbádùn ìgbádùn tó yẹ pẹrẹ ni òǹgbélé alájà mẹ́wàá láyé òǹlọkọ̀ òǹlọgbá òǹlà òǹlẹ gbogbo ẹ̀ gbogbo ìgbà tó bá ti pọ̀ tó tí o bá ti sí àwọn àjẹ́ tó bá ti àjẹ́ tó bá ti ọ̀gbìn àlùfẹ́ àmà àfi ìgbádùn yẹn wàkúlù àdáàdín dúnà náàrí yẹsìr gbogbo ìyàtọ̀ ìyàbá wa jẹ láyé ẹ̀ tí o bá ti lana lọ tó bá ti ọ̀gbìn àlùfẹ́ àmà yẹsìr ìyàtọ̀ tó sẹ́pẹ́rẹ́ ni ìyàtọ̀ sẹ́pẹ́rẹ́ ni tó sẹ́pẹ́rẹ́ yóò wá síkìnnì yóò bọ́ sínú ìgbádùn ọjọ́ ìgbádùn àlùjànnà ìgbádùn ọjọ́ ìgbàlùkì yàmà ọlọ́run bá alìjọlá wá ní iná tàǹsọ̀ yìí la yaslaha illa al-ashqa kò sí ẹni tí ó jìyà náà kò sẹ́ni tí náà yóò jù ú illa al àyàfi ẹni tí fi ya eléri ibú jùnú àwọn èèyàn àṣẹ̀kí eléri ibú al-ashqa ẹ̀ òun náà yẹn tí fi ń ya eléyìíwójú tẹ̀fíìlì tẹ̀fíìlì nílé ìlera bá wa tẹ́lẹ̀ ikú rẹ̀ fi ń pọ̀ jù ní gbogbo ẹ̀ ọlọ́run bá lè tẹ̀lá ní irú àwọn bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ti kíni àwọn náà ni wọ́n ti náà yìí àbáwá ibùn kẹfẹ́ alayhi rahmatullah wọ́n ní ayé láàyè ìdókòdò ha wọ́n ní kò tẹ́lẹ̀ kẹta tí ó wọ̀ náà yìí ní ìwọ̀ tó jẹ́ pé iná wo mú dáru yóò rọ̀ kiri ká gbogbo ara rẹ̀ ní illa al-ashqa àyàfi ẹjí máa fi ya eléri tútù àwọn ẹ̀rì gbogbo mi ọlọ́run bá nìkọlá sọ fún alùsúra mi ó ní sàyẹ́sà dárù máa yá fìdá jẹ́ àdínábò hàlì ashqa ó ní ẹni tí ó máa rántí ọlọ́run bá òun náà ní ta ni òun náà ní الجن من يخشى عندما بايع لهم بعد الشهر ونوم رضي الله ويتجنبها الأشقى أه؟ فيذكر من يخشى فيذكر إن الصوت الأعلى أبي أها ويتجنبها أها ويتجنبها فيذكر من يخشى ويتجنبها الأشقى هنا من الصوت الأعلى pé ẹjọ́ máa wá jìnà sí ìrántí ọlọ́ọ̀bá àdìjọlá òun náà ní kíni òun náà ní aṣọ òun náà ní ẹtì ní ìyá ilé ìdúdú. ọlọ́ọ̀bá àdìjọlá wá fẹ́ sàlàyé fún wa pé ta ni aṣọ ẹ̀rí pé nínú ìtumọ̀ táàrí fún inú tẹ̀síwù ti suratul A'la ẹ̀ẹ́tọ́nà ọba àdìjọlá pè ní aṣọ níbẹ̀ òun náà ní ẹjí bá sí ọlọ́wọ́ bá àdìsọ́lá ti lé gbígbé yẹn orí méjì alẹ́ lè dúdú nítorí pé ẹni tó bá gbó tó bá tún pọ̀rọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ láàmú ara kan ìlànà ìbàdàn sí àmọ́ ọ̀tọ́ bá ti ẹ̀ sí lóòjú ẹ̀fẹ́ gbọ́ rárá ọlọ́wọ́ bá àdìsọ́lá ní irú ẹni báwọn ní aláṣọ inú sọ́ọ̀tù lẹ́yìn ọlọ́wọ́ bá àdìsọ́lá wá ń dùwẹ̀ fún àwọn àbáàtúnpè ní bú èèyàn òun náà ni alẹ́rí kàzàbá àbá àrí mẹ́kàfẹ́ kàzàbá wọ́n ni kàzàbá di fàlì bìbì ẹni tó pe gíní tó pe iṣẹ́ ọlọ́ọ̀bá ó ọlọ́ọ̀bá àdìsí ọlá ó pe nírọ́ di fàlì bìbì ó pe nírọ́ pẹ̀lú gíní pẹ̀lú ọkà rẹ̀ láti ọkà rẹ̀ pé wàtàwàlá nígbà tó

àárín lọ tó dáa ní bí dáadáa kò ní ṣe á fi kí ara wa gbọ́rọ̀ tó dáa ní kò ní gbọ́ á fi ojú ara wa rí nǹkan tó sáàmì tó dáa ní kò ní mojú tó dáa ọlọ́ọ̀bá àríkẹ́lá ní irú ẹni bẹ́ẹ̀ òun náà ní kíni òun náà ní ní kíni ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní la yadkhulul jannata illa taqi ànábì ní kò sí ẹni kankan tí la yadkhulun nara illa taqi ànábì ní ẹnìkankan tí ó wọ náà òkú àfilé ìlú ẹ̀rìgbẹ́nu hadith ànábì sallallahu alaihi wasallam hadith Abdullah bin Mas'ud radiyallahu anhu ẹ̀rìgbẹ́ta ànábì sallallahu alaihi wasallam náà sọnù ìpè nínú àwọn nǹkan tí wọ́n kọ nígbà tí àwọn sàáìdì so àwọn tó bá jẹ́ sàáìdì báwọn ní ti tó jẹ́ lérí lérí sí àwọn àwọn tí ó wà lùjọ́ náà tí ó wà lùjọ́ náà gbogbo wá sí ìwòsí gíní gbogbo bá sí ìwò jẹ́ yóò padà wà lùjọ́ náà ẹni tó jẹ́ sàkéyì òun náà lẹ́ni tó jẹ́ tó gíní òun náà lẹ́ni tí ó sì gbére nínú náà so ó túmọ̀ fún wa pé ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí mánì bá sì fi wà lára rẹ̀ àní káàkúrú pé irú ẹni báwọn tẹ̀ sí yìí nítorí pé ó fi kiri yóò padà kàmù sínú kiri sínú àlùjánnà àbúrò yára ní sallallahu alaihi wasallam ní la yadkhulu an-nara illa shaqi ó ní kò sẹ́ni kan tí ó wọ̀ náà àbẹ̀tọ́wá jẹ́ ilé ìwé àlẹ́bí láàyà àmàlú ìtọ̀ àà ẹni tó jẹ́ lórí ibú èèyàn òun náà ni ẹni tó pé kò ní máa ṣégíní kò ní máa ṣiṣẹ́ láti tẹ̀lé tọ́lọ́ àwọn tọ́wọ́ ọba àlejò ọlápá aláṣẹ kó ṣe ẹ̀ ní bá ilẹ̀ kó máa ṣe wọ̀ṣọ̀kì lórí ibú èèyàn ni wà láàyè tìrúkù lè láti máa fi ya kò sì ní fi ẹ̀ṣẹ̀ kálẹ̀ fọ́lọ́ láìṣẹ̀ gbogbo tí ń jẹ́ṣẹ̀ òun náà ló ṣe kíni òun náà ni ó máa ṣe lọ́hùn ọ̀nà tí èyàn máa ń tàṣẹ ọlọ́ọ̀bà àríkọlá ọ̀nà méjì náà ni èyàn máa ń tàṣẹ ọlọ́ọ̀bà àríkọlá tó jẹ́ pé ma àṣíyàtà ẹni tó kò inú sọ àhíbà ha ya ni gíní ni

tó bá dídọ̀ gbéra kìyàmà yìí àwọn náà ni àwọn tó jẹ́ pé láyẹ̀ tìrúkù lillahi máa fìyà kò wá sí ẹni tó bá ti wá ṣe ìtótóbi jù nínú máa fìyà ẹ́ òun náà ní ẹgbọ́ sí ọlọ́ọ̀bà àlìṣẹ́lá ó ti gbé gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ yókù atúndí pé kíni ní ṣe ìsìná atúndí pé emutí atúndí pé ń sòfófó atúndí pé ń sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́rí ẹbọ tó ti ti lákòókò òun ó ti gbé gbogbo àwọn yòókù mi bẹ́ẹ̀ni ẹ bá bùkátà sí wáàsí kìí ṣe wáàsí kó má ṣe ìsìná mọ́lá sọ̀tún kìí ṣe wáàsí kó má jalè mọ́lá sí fún kìí ṣe wáàsí kó má sòfó a sì fún náà ní pé kíni ìgbé wáàsí kó túbá kò ní ẹbọ nítorí pé yóò tó yọkù nínú ìyà ọlọ́run tí ò bá ṣe òfófó máa tó yọkù nínú ìyà ọlọ́run bí ò bá jalè máa tó yọkù nínú ìyà ọlọ́run tó ló fà tó fi jẹ́ pé bàbá ṣe wá àti fún yàn ẹ̀ wá àti ibi tó ti ga ní tó ga jù nínú tí ń bẹ lára rẹ̀ òun náà láti kíni òun náà láti gbé láti gbé wà sí ẹgbẹ́ àti àwọn èèyàn lẹ̀ tí wọ́n máa ṣe bọ̀ ẹ máa ṣe wá àti fún wọn pé ẹgbẹ́ ti ń sàlọ̀ àlá ẹ̀ á máa fún ọmọ tí ń kírun báyìí ẹ̀ á máa kọ́ ọmọ bí wọ́n ti ń gbàwẹ̀ á fún ọmọ tí ń hùwà dáadáa á fún ọmọ tó dúdú kúrò àwọn nǹkan wọ̀nyí lókun ìgbà tó bá ti jẹ́ pé ẹnìyàn bá ti jẹ́ ẹlẹ́bọ kò lè ṣàǹfààní fún o ẹni tá a gbìyànjú lára rẹ̀ òun náà ní kájọ́ sí kiri òun náà ní kó kọ́kọ́ túbá kó níbi ẹbọ yìí ọlọ́ọ̀bá àríkẹ́lá ó ní ẹni tó jẹ́ ilé ní ibú èèyàn òun náà ni alẹ́dì kàdábá wàtàwàlà òun náà ni ẹni tó ṣe kí ẹni tó pé ẹni tó pé ọjọ́ òkúta àlùkòyà mọ̀ nírọ̀ ẹni tó pé ọlọ́wọ́ bá àlùkòyà nírọ̀ kò sí ẹ̀yà kò sí ẹ̀yà pé ọjọ́ òkúta àlùkòyà mọ̀ nírọ̀ tí ò ní pọ́lọ́ nírọ̀ torí pọ́lọ́ ló ju ọjọ́ òkúta àlùkòyà mọ̀ fún wa. ọlọ́wọ́ bá àlùkòyà wá ní wọ́n sáyìn jẹ́nàbù hẹ́n àtìkọ́ ọlọ́wọ́ bá àlùkòyà ní ẹni tí wọ́n àwọn tó bá ń páyọ̀ ọlọ́wọ́ bá àwọn láàgbégi nà sí iná ọlọ́wọ́ bá àlejò ọlá àbá ibn Kathir alayhi rahmatullah wọ́n ní wàtàyìzáhà wà á nìyà àtẹ̀kíyò ìdàkì ìtumọ̀ náà ni pé ẹni tá gbégi ni ẹni tá gbégi nà sí iná òun náà ni àtẹ̀kí òun náà ni tó páyọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ànàbí òun náà ni ẹni tó má yàní ó kọ́ra rẹ̀ má kúrò nínú ẹ̀ṣẹ̀ wọ́n ní ìwẹ̀ níbà ní ìsìn òun náà láti kíni òun náà láti dínà sí ìyá ọlọ́run ọba àlùfẹ́ọ́lá lẹ́yìn náà ọlọ́run ọba àlùfẹ́ọ́lá wá sọ̀ tún máa tàwa ní àtọ̀ tàwa ní à ń pè ní tàǹpè ní kíni tàǹpè ní àtọ̀ ọlọ́run ọba àlùfẹ́ọ́lá ní alẹ́dì yùtì máa lẹ́hu ẹni tó jẹ́ ẹni tó páyọ̀ ọlọ́run ọba àlùfẹ́ọ́lá yìí òun náà ni ẹni tí ń ná dúkìá rẹ̀ iná owó iná dúkìá tọ́rọ ọba àríkẹ́ ọlágún yẹ́ta zaka láti lè bá àbí tẹ́kíní láti lè bá àbá bí ṣe àmọ̀mọ́ ẹ̀mí ara rẹ̀ ń ṣe nítorí tọ́rọ ọba àríkẹ́ ọlá ayé ìzẹ́kìá nafsahu wà máa ẹ́ iná láti fi fọ ẹ̀mí ara rẹ̀ máa iná láti fi fọ dúkìá rẹ̀ máa iná láti fi fọ ọrẹ tọ́lọ̀ ọba àlùfẹ́ látá òun náà ní kíni òun náà ní tọ́lọ̀ ọba láti ṣe kò gẹ́ jẹ́ mùsùlùmí yóò máa wá ná dúkìá láti láti fi ṣe àbọ̀mọ́ láti fi tọ́lọ̀ ọba lá tọ́lọ̀ ọba àdìkọ́lá ní iná dúkìá rẹ̀ yìí ọlọ́wọ́ ọba àdìkọ́lá ní wà má lè àhàdé ní ìdáhù nílẹ̀ ìbáṣe ìdùkà ẹni tí iná dúkìá rẹ̀ yìí kìí ṣe pé ní ìdẹ̀ra kan lórí rẹ̀ tí wá ẹ̀ ni kìí ṣe pé bọ́yá nítorí pé ẹnìkan náà ti pàá tó ti dáadáa fún rí abẹ́niyẹ ti yẹ́kù rẹ̀ rí ló wá pàá tó náà fi ṣe kíni tóun náà fi ń ṣàánú àwọn èèyàn fi ń ṣàánú rẹ̀ inú àwọn àròyìn tọ́lọ̀ ọba àti ìṣẹ́lá fi ròyìn ẹni tí ń ṣe kíni alẹ́bí yóò fi máa làwú yẹtẹ̀ zẹ̀tà eléyìí náà ló ti gbọdọ̀ pọ̀ náà lọ́dún àná tá a bá fẹ́ máa

nítorí dáadáa tí ń bẹ láàrin ìwà àtẹ̀lẹ́ ẹ̀mí. wàmá lè àdín mi láwùn wàmá láhùn wàmá lè àdín ẹ̀dà omi ní ẹ̀mọ́tì tó jìdá ìlà ìlà àwájú rọ́bìbì àhàlà kò sí ìkàkà tí ń pàgbà àti ní ṣe tó tayọ pé gíní ń ṣe é sí ẹni tó ń wá láti lé gíní láti rí ojú ọlọ́run bá àdìsọ́ lọ́wọ́ ìtọ́wájú ọ̀gbìn àti ìyá mi nítorí pé kò sẹ́ni bí ó yọ ojú ọlọ́wọ́ bá àlejò ọlá tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà àfà àwọn tó bá jẹ́ kíni àwọn tó bá jẹ́ olórí àtúbáwọ̀ àjẹ́ tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà ọlọ́wọ́ bá àlejò ọlá ní kálá ìlàhùn àrọ́bẹ̀ ìyàwó má ìdí lábàṣẹ̀gbò nígbà tó lọ́wọ́ bá àlejò ọlá sọ nípa àwọn tìtìrì ọlọ́wọ́ bá àlejò ọlá tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà ààbò ojú wọn ẹ̀yìn àdìgàgà wọn àníjẹ́ kí wọ́n rí ọlọ́wọ́ bá wọn tó bá jẹ́ ọ̀gbẹ́jà kìámà ìyà kan náà lè lọ́tọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní táwọn aráalé àlùjànnà bá wọ àlùjànnà ta ọlọ́wọ́n bá rí kẹlọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ ni pé kí ni tẹ́ tún fẹ́ tún ṣe fún yín kí ló tún kù kí lẹ̀ tún fẹ́ àwọn ọmọdé àlùjànnà mọ́ ní àti gbogbo ìdára tẹ́ ṣe fún tó ṣe fún ayé ọlọ́run kí láti wá béèrè fún ẹ ẹ mọ̀ wọ́n pé rí aláṣẹ jù

àwọn ọmọdé àìsàn sọ àwọn ọ̀sọ̀rọ̀ pé kíláàtọ̀ wá fẹ́ ọlọ́run ní nǹkan mìíràn bẹ̀rù ẹ́ mọ́lá àìsàn rọ àti àwọn nǹkan mìíràn bẹ̀rù ẹ́ tó jẹ́ pé ojú kan ò rí rí o wàlá odò náà ń fẹ́mi àti etí kan ò gbọ́ rí o wàlá kátọ̀rọ̀ àti aláǹkálùbí àhàdì kò sì sí wípé ẹni ọ̀kan ẹnì tí ó so bí sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ìgbádùn pé òun rí ojú ọlọ́wọ́ bá àdìjọ́lá ìgbádùn kan ni lọ́wọ́ àdìjọ́lá bí ní àwọn ará ilé náà ẹ́ inú ìyàtọ̀ ó sì ní òun rí ojú ọlọ́wọ́ àdìjọ́lá ọlọ́wọ́ àdìjọ́lá wá ní irú ẹni tí náwó rẹ̀ yìí kìí pé nítorí nìkan ní ìwọ̀ lọ́rùn ń ṣe léyìí ìfìdá àwọn ìrọ́bì ààlá nítorí pé gíní nítorí pé ń wá ojú ọbẹ̀ rí ojú ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá ọba tó ga náà nítorí ẹ̀sí eléyìí ni wọ́n ń pè ní alìfẹ́sàlám òkò tí ẹ̀bá fẹ́ ṣe kó ṣe nítorí gíní jaza'an wala shukura àwọn nǹkan wáyé òun náà yóò jẹ́ kí sára bẹ́ẹ̀ bá ṣe kó wúlò fún yàn ó gbọ́dọ̀ máa wà lọ́kàn yàn pé innama nud'imukum liwajhillah à ń fún yín ló jẹ́ torí ká bàa rújú ọlọ́run ni o la nuridu minkum jaza'an wala shukura ààrẹ tí ẹ̀sán àkáwò lọ́dọ̀ yín wala shukura àtìlẹ́kì ọ̀pẹ́ sàǹtó ẹni bẹ́ẹ̀ ní ìbáwà ní kọ́lá bí ẹ̀bá pọ̀ láti wá dúpẹ́ fún yóò àgbọ́ ìdí ẹ̀ máwùlẹ̀ dúpẹ́ dákùn dákùn tọ́ ọlọ́run àwọn ṣe fún dẹ̀kọ̀dẹ́kọ̀ ẹni tí wọ́n wà ṣe yóò àfi ìgbàlájẹ́ sí yàn yóò wà ẹ̀ṣẹ́ ti gbé ìlú àwọn ẹlòmí máa gọ̀gán la nuridu minkum jaza'an wala shukura tòbóbi ẹ̀jẹ́ pé inú ṣẹ̀ríà islam náà a ní kí wọ kó mọ́ sí gíní má rí sí ọpẹ́ má sì béèrè fún ọlọ́wọ́ bá àlìkọ́lá ní kó sí gíní rí sí ẹni tẹ́ bá tó wá dáadáa fún ọlọ́wọ́ bá tó wá ní náà gíní alábi nípa yìí lámùtẹ̀ tẹ́tì ìlùmùkà bá a fájì òlàwù tó bá wà mọ̀ kó ní tapá láti kíni láti san fún alábi ní kó sí kíni bẹ̀rẹ̀ wọn bá ṣàdúrà fún kílẹ̀ yóò wà bí ṣàdúrà fún ẹ alábi ní mọ̀túnì àmàwù màrúfàn ẹni tó bá ti dáadáa kan pẹ̀lú ẹ̀ fàfàlà jazakumullahu khair tó wá sọ pé kíni tó wá sọ pé ní irú ẹni bẹ́ẹ̀ níbi kíni níbi òfin ìdúpẹ́ so iran ọlọ́run bá àríkíọlá títẹ́ ń discourage ẹni tí ó ṣe dáadáa pé mẹ́gbẹ́ sọ́kà o ọlọ́run kó máa retí o bẹ́ẹ̀ náà ló encourage ẹni tí wọ́n ṣe dáadáa fún pé wọ́n náà ṣe gíní wọ́n náà dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run bá tó o kò fẹ́

nínú àwọn kíni nínú àwọn àbàtà àlìjẹ́mà tó gbà tó bá ti fẹ́ ti gà sí àmà tó ìta tó tó yóò gbà sí kíni yóò fi máa ti dáadáa tó náà lórí yìí. tòlẹ́ yìí àbíká sì máa wá jẹ ní ara wa pa nítorí pé ọkà á máa fẹ́ràn kíni ọkà á máa fẹ́ràn kárí ni kìtáàní náà nísìnyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò fẹ́ kó gba aládá látara dáadáa tó bá ti yóò wá tó kárí ni wà ní ọkà rẹ̀ èèyàn ni wà á ti kíni èèyàn wà á nígbà

ó wà ṣe mùkáfà tí ó bá rí ṣe mùkáfà fún rárá àtijọ́ kejì nínú ya ìlólóra owó náà ẹni tí ò lówó lọ́tòrí ọlọ́run tó wá rọ sàwá fún mi ẹ́ awáwá sí gbogbo ọ̀sán rẹ̀ nísìn ẹ wá jẹ́ bí kíní ẹ wá jẹ́ bí ọ̀sán two hundred naira fáfàbọ́kọ mi láti bọ́sà yìí mọ́sọ̀ pé àrárá ah, o ìyá abẹ́rẹ́ dúró pa lọ rẹ̀ ó wà sí kíní ó wà dúró pàpà kékeré gbà ńlá tó wá di ìjọ́ kejì ọ wá ní ọ̀rẹ́kùn gbà ìyá mi tó wà bẹ́ẹ̀ ọ àmọ́ tó bá kọ̀ ọ́ tó ní kọ́ máa ṣe kíni tó ní kọ́ máa gbé lọ inú yóò bàjẹ́ ah, àwọn fojú yẹ pẹ̀lẹ́ wa ní fún bàtà àjámọ̀ kankan tàbí kí ní ó sì máa ṣe láwùjọ ju aláda olówó tó jẹ́ pé bẹ́ẹ̀kọ̀ kan ní máa wálé ẹ́ ìyá àgbàlagbà kan lè ọkàn lè dé ní nígbà abọ́kọ̀ mi dágun ẹ̀kọ́ ni ẹ̀kọ́ tí mo rí kò fún ni ṣé kò jù ẹ̀kọ́ lọ ni wọ́n bí àwọn ṣe gbé wá bá ó rí pé bóun ti mọ̀nà wọn náà wá gbé ẹ̀kọ́ wọn ah, ah, ni ẹ̀rọ amúkọ̀ bùwá á ìṣẹ̀ṣẹ̀ mọ ẹ̀kọ́ yá yìí ọwọ́ ọkọ̀ inú yóò dùn gan kọ́lá kó mọ́ fún kàkà so anabi ò fẹ́ ká máa ṣe kí ni ká máa yẹ pẹ́ra wa so kò sínú súnà anabi sallallahu alaihi wasallam pé ká fún yàn ní nǹkan tẹ́yìn wá rò pé a ah, mo gbà ìlọ ó gbà lẹ́gbà tó bá wá gbà tán ẹ ó wà sí kí ni ó wà sí mùkáfà àlàáfíà sọ pé ẹ tí ò bá wá lágbára láti ṣe mùkáfà pé tí wọn náà compensate ẹ̀ alábì ní fi àdúrà sí kí ni fàdúrà compensate ẹ̀. àwọn àwọn ìfọ̀tẹ̀ sí alayhi rahmatullah ọlọ́run bá àdékẹ́lá ní wàdà sọ́fà yarda ẹni tó bá ti gbóyún kàtà sọ yìí ẹ́ tó ṣe orí nítorí tọ́lọ́run bá àdékẹ́lá kí èsì pẹ́ nìkan níwọ̀ lọ́rùn rẹ̀ lórí torí ẹ̀ sí tí fi ra kan ojú ọlọ́run bá àdékẹ́lá wàdà sọ́fà yarda irú ẹni tó padà yọnu yàní ọlọ́run bá àdékẹ́lá ó padà sóore fún tó bá díjọ́ ògbédà ìfẹ́ àmà tó jẹ́ pé kíni orí wọn ó dùn máa tí ó sì yọnu afáwà ìlú tẹ̀sí wọ́n ni ayé làzáwùfà yẹ́ ọ̀dọ́ mọ̀lẹ́sáfọ́wà bí hàrí ìfà ẹni tó bá gbàrò ìtẹ̀lú gbogbo àwọn òrìṣà àkàkalẹ̀ yìí wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ inú rẹ̀ ó padà yọ tó bá díjọ́ ògbédà ìfẹ́ àmà àwọn Yorùbá máa sọ pé irun múlówó wọ́n ni irun múlówó kò sí ó ṣòro fàbí ẹ̀dì bá wọn àmì tó bá mọ rírì pé owó tóun náà yìí kì í ti fóun fẹ́ sí kíni ẹni tí ò bá lágbọ́yé ẹ̀sìn ni ó ka owó fún irun mú ẹ́ nítorí pé owó tó náà ìlú sí nígbà tó ṣe kíni bí ìgbà tó lé ní pamọ́ sínú àkáǹtì tó bá tí ọ̀gbìn àlùfẹ́ àmọ́ ni wọ́n ní àwọn ẹni tí wájú náà ti kọjá lọ ẹ́ àwọn ìsànú àwọn sálàfù wọ́n ní tó bá gbọ́ pé ẹni tó ní bùkátà bá dé lójú ọ̀nà rẹ̀ yóò wá jáde yóò wá ní máa wọlé máa rọra ẹni tó fẹ́ràn wá ní ẹrù wa láàlágbára láti gbé ó fẹ́ràn wá lọ sí ọjọ́ ìgbàlẹ̀ kìámà

irú ẹni bẹ́ẹ̀ ó sì kíni ó sì ràn wá lẹ́rù àbáwá ní ṣẹ̀tẹ̀bí wọ́n ní wọ̀kọ̀ dátara gẹ́rù wá ìdí nílẹ̀ lùmọ̀sírí wọ́n lẹ́n tí èsì èyàn kan nínú àwọn tí wọ́n jẹ́ onítẹ̀sílò nípa alukur'an sọ́mọ̀túnmọ̀ alukur'an wọ́n ní áyà yìí anna hadhihi al àwọn áyà yìí wọ́n ní wọ́n sọ pé nazala sí Abi Bakr Siddiq radiyallahu anhu wọ́n ní ó sọ̀kalẹ̀ ní lórí tani lórí Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní ó sọ̀kalẹ̀ lórí Abubakar yìí látara kíni látara nínà owó tí Abubakar nínà dúkìá rẹ̀ tó jọ̀nà Islam àbáwá ibùn tẹ̀sí wọ́n ní hátà iná bá àgbà òun hátà ìjìmáà alàdàrí wọ́n láàrin àwọn apá kan náà ọkọ̀ nínú àwọn tẹ̀sí ìfẹ́ ní ìjìmáà lórí Abubakar ní ìgbàkalẹ̀ àwọn àwọn ìtọ̀sí wá ní wàlá dáka annahu dáhìrùn fiha وفيها وعون الأمة بأمومها فإن لفظها الأموم وني kò sí èméjì bẹ́ẹ̀ ike àwúwákàrí òun náà wọnú àyà yìí nítorí pé àyà yìí nìsìn ó wá ní kíni ó wá ní gbogbogbò gẹ́gẹ́ bó jẹ́ pé ẹlòmínà tóun náà bá tún ní gbogbo àwọn òyìn nínú àwọn mùsùlùmí àwọn náà ó ṣe kí ni àwọn náà ó wọnú wọn wọnú áyà yìí wọ́n gbogbo ẹni tí a ní dáadáa lọ́dọ̀ rẹ̀ anábì ní gbogbo wọn láti ní dáadáa wọn san fún wọn tán Abubakar nìkan dáadáa ibi tí dáadáa Abubakar Siddiq radiyallahu anhu dáadáa rẹ̀ pọ̀ ní nínú

alábi ti ń sọ fún agbákàrí pé yẹ́sìkìrì gba òdà tí ó mọ́rùn bá lòun ní períjì ọlọ́run ti períjì ọ̀ níbi tí ìwà agbákàrí tóbi dé látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì máa sọ pé ẹ fi ọ̀rẹ́ ìmílẹ̀ lọ́rùn fún mi kí ló dé nígbà tí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń gbóná gbogbo ẹ̀ ń horu òun nìkan náà mórí gbogbo ilẹ̀ pè mírọ̀ òun nìkan náà lọ́jọ́ gíní òun nìkan ló dúró tó gbàgbé lódodo ó tó wá rí ẹ anabi sallallahu alaihi wasallam gbé ọlá àtìpàtíyà ó gbé fún inú àwọn dáadáa tí Abubakar ṣe òun náà ni pé Bilal bin Ọba nígbà tó fi wà ní tó fi jẹ́ ẹrú lọ́dọ̀ àwọn tèmèrí wọn a máa wá fìyà jẹ wọ́n ní kó gíní Bilal gba Islam ọ̀gá rẹ̀ àwọn olówó rẹ̀ àwọn ògbóǹtarì Umayya bin Khalaf àwọn ilé rí àwọn ti tèyí wọ́n wá fi àjẹ nìlá rí àbí kó sọ wípé ọlọ́run táwọn sí ní alọ́lọ́run rẹ̀ aláàtàwẹ̀lẹ̀ òṣìṣà Bilal ló sì máa sọ fún wọn pé ahadun ahad alẹ́yọ̀kan tó ń ti gbà kọ́lọ́run ní òun náà lọ́lọ́run àwọn fi àjẹ Abubakar wá gbọ́ sí Abubakar wá gbé owó rẹ̀

tó wá rògbé ẹkùn fi sáré ta tó wá torí ẹ̀ ló fi wá ara Bilal tó fi wá ní kíni ló fi wá ló bọ́ ọkùnrin lọ́rùn ilẹ̀ ti dá àwọn èèyàn bìí láàlà kò sí nǹkan tí ìrànkà tó tayọ kíni tó tayọ ojú rè ọlọ́wọ́n ọba àdìsọ́lá ọba tí ó ń dájú so látara ìdílé yìí òun náà ni ó fi ẹni gbogbo akágbìyànjú láti sálápá tètè lórí pé gbogbo dáadáa dábàá mọ̀ sí láyé bí dáadáa ti pọ̀ tó láyé yìí yóò kéré ní ìjó wúlò lọ́dọ̀ ọlọ́run bá àdìjọ́ra nígbà táwọn àjọ lọ́kọ̀ ara bá ń tẹ̀sẹ̀ ní ara wa wò eléyìí tí mo nígbà báyìí tí mo ṣe torí tọ́lọ́run bá àdìjọ́ra ni àbí mo ṣe torí tẹ̀lé. kọ́dà inú tó ti yẹ ká jìnà sí tọ́pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe tẹ́lẹ̀ tó bá ṣe dáadáa fún tẹ́ni ẹ wá ṣe tẹ́ni ẹ wá ṣe kan sí àbí ẹni tó máa ń nítorí àlejò lálẹ́ ẹ kò túmọ̀ pé kíni kò túmọ̀ pé kò lè ṣàìdá pẹ̀lú rẹ̀ tó gbọ́dọ̀ ọba àdìsọ́lá ni èèyàn ń gbé fún tó àgbẹ̀lọ́ ọba àdìsọ́lá tó ń ṣàṣe àlékún àgbọ̀yé ẹ̀sìn fún wa àgbẹ̀lọ́ ọba àdìsọ́lá tó ń ṣàṣe táwọn olùdókòwò ọlọ́ọ̀bà àdìsọ́lá tó ní kálí máa ń ṣe àgbẹ̀lọ́ọ̀bà àdìsọ́lá tó ní ká má bàjẹ́ ní bàjẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá tó fún alágbára láti ìjìnà sí ìbàjẹ́ ìnáwó wọn ní ìbáraẹnìkan wọn ni wọn ní yìí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí وعلى آله وأصحابه وسلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك